Alara Bugalil. Inna lillahi wa inna ilayhi rajiun. The eight-day Fidel prayer is being announced of Alaja Isiwatu Aduni Niniola, aged 110 years. Otunya Suna of Ijabatu Sise Prayer Group of Nigeria. Omo Ajala Jino Dumila Sunreu Kotse. Grandchildren and great-grandchildren. Malaikatun.